ọgbọ́n ìlú tí ò ní dànù oyè làjà o ọ̀rọ̀ oyè gbà sọ. tipa ojoyè ẹni ayé ń fẹ́ níjọba ọba tó jẹ tó fi ń lọ́lẹ̀ orúkọ rẹ̀ kò ní parẹ́ ọba tó sì jẹ tó kóyún ọ̀hún ta orúkọ rẹ̀ kò ní parẹ́ o ká ṣe rere nítorí ọ̀la ohun tá a bá ṣe yóò padà wá di tán. oyè lájà o. oyè lájà. oyè lájà. oyè lájà. èmo mi ṣà. ẹni orí bá yàn mí jẹ. ẹni orí bá yàn mí jẹ. máa fi báwa máa fi tún láti ṣe. a ti ṣe túbọ̀ ìlú tí o ní dànù. ní dànù ẹ wá gbọ́. oyè lájà o. ọ̀rọ̀ oyè gbà sọ. bàbá mẹ́ra síwájú ẹ jẹ́ àṣẹ jẹ́jẹ́ o bàbá ń bẹ lápàṣẹ ìlú ká fi pẹ̀lẹ́ hùwà ẹ̀yin nípò apàṣẹ ìlú jẹ́ kò ṣeé pàǹtẹ́tẹ́ o torí bẹ́yìn bá jábọ́ ẹ̀yin ò ṣe ṣàjọ ló fi yẹ aṣíwájú ṣe rere ẹ̀já ṣe rere. oyè lájà o oyè lájà oyè kì í ṣàfùwọ́ra ẹni orí bá yàn ní jẹ́ máa fi páwa máa fi túláàsì ṣe é á ti ṣètúkọ̀ ìlú tí onídàlú oyè làjà o ọ̀rọ̀ oyè gbẹ̀sọ̀. ìwà ẹ̀dá kò máa jọra wọn o àṣìṣe lówó ń bẹ lọ́nà oko ìgbẹ́nu wo ti là wálé ń bẹ lọ́nà ẹ̀gbọ́n ìwà ìnàkí kò jọ tọ̀ bọ́ àṣà ìbáṣeṣe àdàbà ayé ìbárojú ayé ìbárojú. oyè lájà o oyè lájà o oyè lájà oyè kì í ṣàfẹ́wò rà ẹni orí bá yàn ní jẹ máa fi pá wa máa fi túlá sí ṣe é á ti ṣe túkọ̀ ìlú tí onídàá ni o oyè làjà o, ọ̀rọ̀ oyè gbẹ̀sọ. ṣùgbọ́n ọ̀rọ̀ yíyọ kò ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò ní parí ọ̀rọ̀ nǹkan bẹ nínú abẹ́ rẹ̀ òbí méjì tó. tó bá fẹ́ jáde fún ìdíje apàṣẹ ìlú kí a ká lọ ní gbàgede. why kí ló dé. àwọn ah, wrong now kò yẹ káwọn ìgbìmọ̀ ló kọ́kọ́ sọ bí wọ́n ṣe máa ní kí anybody kí anybody kan jáde ó wrong pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tọ́jú gbogbo aráàlú tẹ́ ẹ tọ́jú àwọn náà tẹ́ everybody gbà tí àyàtọ̀ sí yẹn ká tẹ̀wá láwọn yẹn gan sọ kò yẹ káwọn èèyàn jáde rárá ó yẹ kó sọ pé àkí gbogbo wọn parapọ̀ anybody tó bá ní interest kó parapọ̀ pé ok ẹ lọ ṣe bọ̀ pẹ̀lú nǹkan tí apàṣẹ sọ yìí èmi rò pé kò sí wàhálà ṣebí kó kàn di ọjọ́ gbàgede kí apàṣẹ dẹ̀ bọ́ sí gbàgede kí gbogbo àwọn tó wà ń bẹ̀ bẹ̀rẹ̀ sí ní náwó fápàṣẹ nìkan ni bọ́ ó dá mi lójú pé dúndùn lọ́sàn-án máa so. àìsí wàhálà ìgangan ni bẹ̀rẹ̀ wàhálà babalá fẹ́ jáde sí gbàgede kálá fẹ́ tẹsẹ̀ bọ́ tá a bá wá rò pé ó máa ya ní ìbùkọ́lọ́ya lóòrù ńkọ́ yorùbá dẹ̀ bọ̀ wọn ló ṣèdá kéèyàn má gbìyànjú ju kéèyàn pàdánù lọ oyè bàbá fìdí rẹ wọn máa kọ ọ̀pọ̀lọpọ̀ orin burúkú wọn máa wá ìtìjú ni ah ah mi ò fẹ́rù ẹ̀ mi ò fẹ́rù ẹ̀. àpàṣẹ àpàṣẹ. ṣé kan tó ń bẹ ẹ lẹ́rù nìyẹn ni ṣèbí kan ti bọ́ sí gbàgede kan ti náwó ni kí lẹ́rù gbára yìí wà fún àwa mọ ọgbọ́n tá a máa dáa ṣé rí gbogbo àwọn tó bá wà ní gbàgede yẹn wọ́n máa ṣe kí ni wọ́n yẹn máa nọ̀ káàrí. wọ́n á nọ̀ ká báyìí. bẹ́ẹ̀ ni tó ń ṣe hands up ní primary school ni ta ló máa nàka yẹn fún kò ṣe ká tán náà ló má ta. ta ló tún fẹ́ nàka fún ẹ̀yin náà ni. <laughs> yes that's true that's true. òun gangan ni ọ̀gá. ṣe ni tí ọlọ́run bá fún wa ní ọdún mẹ́rin míì ṣe ẹ máa pe ẹlẹ́dàá yìí máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí ni pé ah oríta tí a ti bá ọ̀gá wa yìí pàdé kò ṣeé gbàgbé nílé ayé ẹ ti lówó ẹ ti lọ́lá ẹ ti ní kankan ẹ wá ẹ̀ṣẹ̀ wá gbádùn times five nítorí odò gbọ́dọ̀ gbàgbé orísun apàṣẹ ṣètìlí báwa ṣe wà yìí àti ń ro nǹkan míì ìyẹn ti ṣe ṣe. iṣẹ́ wa ni a máa ṣe gbogbo ẹni tó bá wà ní gbàgede ẹ̀yin náà máa náwó fún ẹni tí ò ní náwó fún yóò ní wá ó dàṣẹ fẹ́ gbọ́ ẹni tí ò ní náwó fún yóò ní wá ẹni tí ò ní náwó fún yóò ní wá ọ̀gá mi sà ẹni tí ò ní náwó fún yóò ní wá. ọba oúnjẹ tó fi ń lọ́nà ọkọ rẹ̀ ẹ̀ǹgbẹ́. ṣé ló ń tayọ bí tàwọn aláṣẹ wa kò mọ̀ ń yẹ kán ṣe nípa wèrè tó ń dà lórí boríbo yìí. Ah, ah, táwa ni. Ah, ó bá pẹ́ kò yẹ gbogbo wa ló yé àgàn ní sọ́ni. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kẹ́ máa là. <laughs> Eh. ẹjọ́ ẹ̀kọ́ n kò jẹ́ ìyàwó ẹ ló ń bẹ kawó. <coughs> ọlọ́wọ́ ọba o. àlàyé kí ló ń ṣẹlẹ̀. ẹ mú ìwà ń bẹ ẹ mú ìwà ń bẹ. ẹ yé gbọ̀n bí mo ìwà ẹ takọ́tẹ́ fẹ́ ta ẹ yé gbọ̀n bí mo ìwà ń ṣé ohun tó ní mo ṣì wà pọ̀ o. Yeah. lórí ìkó. ṣáta mo ṣì wà nbẹ. mo ṣì wà nbẹ. mo kí ọ̀tá mo ń jẹ́ òpè kò gbọ́dọ̀ fọ́hùn jàre. ó yá mi lóhùn ó ríran mọ́ ni. gbalaga. orí ẹ ẹ jọ ẹ má bínú ẹ má bínú pẹ̀lú nǹkan tí fẹ́ béèrè yìí o oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ ń bí látẹ̀kan àmọ́ nǹkan kan wà nú ọ̀rọ̀ yẹn tí ò yé mi mo kẹ̀ fẹ́ kó yé mi gan ẹ̀gẹ́ ṣé nǹkan tí ẹ̀ ń sọ ń sìn ni pé àsìkò gbọ́lága kò da ìjọba ẹ̀ ò sàn wá bì. ajẹ́párẹ̀ ní ẹ̀gbọ́n ẹ̀yin ṣáàjèjì ń lù wá yìí tẹ́ fi mọ̀ pé gbà ẹ̀ ò sọ wá kò mo rí bẹ́ẹ̀ mo rí pé ọ̀rọ̀ tẹ́ ti ń sọ tipẹ́ ni ṣùgbọ́n ìwọ̀nba tí mo bá yẹn náà ó mi ṣé nǹkan tẹ́ ń sọ ń sìn ni pé ìgbà gbọ́dọ̀gà kò sàn wa. ṣé sọ ẹ ó jẹ́ kí n mọ̀ pé òní bùkátà kó bá jẹ́ òní bùkátà ni wàá mọ̀ pé wéré ìlú ìgbà mọ̀ kò sàn wa kó ṣe ètò máa ṣe kó máa kó ṣìrẹ̀ lọ ni. ẹ n rí ni pé àwọn èèyàn máa ń kọni tẹ̀lé lẹ́yìn wọ́n ń jó inú àwa náà jẹ́ àwọn ọmọ ẹṣẹ lẹ́ẹ̀kejì ọlọ́run kò ní gbà fún kò ṣe ètò ń ṣe lọ́wọ́ ẹ̀kọ́ kò ṣìrẹ̀ lọ ni ọ̀rọ̀ rẹ̀ ti sún dédé wa ọlọ́run àdẹ̀bà wa ti lọ. ẹjọ́ ẹ̀kọ́ ńgbò jẹ́ tẹ́ ẹ bá ti ra face cap àti sáàtì àti bàtà kóńgà ogún ọdún ẹ sì ń lò ìgbà yẹn ló ń jẹ́ kẹ́ ẹ mọ ìpásìkò ẹnìkan dáa tàbásìkò ẹnìkan ò dáa ìwọ́n ta fún mi ó jẹ́. tọrọ yín bá wá yé mi dáadáa ìyẹn túmọ̀ sí pé tó bá di ojúde ní gbàgede ẹ ní nọwọ́ fún rárá. bọ̀dà pẹ̀lú gọlọ́hún gbẹ̀mí ìbá nọwọ́ fún kí n kú. a dà fún ẹ ẹ o da ta ta lè wá fẹ́ nọwọ́ fún tẹ́ bá a nọwọ́ fún. ní abadé gbàgede ẹ̀ẹ̀mẹ́ná máa nọwọ́. ah o ga o báwo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí gbígbà tẹ́ kàn ń sọ̀rọ̀ wèrè lẹ́nu ni. ẹ̀gbọ́n ẹ̀ṣọ́ ẹ̀rọ ẹ̀nu yìí o ẹ má káàbùkù kúrò mi ó lè ṣọ̀rọ̀. wá sọ̀rọ̀ wèrè láyé orí ẹ̀ burú ni. láì mọ̀ mi rí ẹ̀dẹ̀ ṣe pé fún mi kò ní dáa fún gbogbo yín kò ní yẹ yín. ayé má bàjẹ́ ni mọ́tò àpá. kò ní dáa fún ẹ àtìrandínlẹ̀ ò ní dáa fún un.

n tí máa fi rí yín bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ náwó fún gbọ́dọ̀gà tẹ́ ẹ bá ti ní náwó fún ẹ má wà ara o tẹ́ bá wà ẹ ti fi kú ṣèfàjẹ ẹ ti gbọ́ mo fún yín ní gbogbo ìtẹ́ ẹ sọ yẹn. ọ̀rẹ́ máa ń yìnbọn o. yóò gbọ́. ẹ̀yin ayé fẹ́ níjọba ọba tó jẹ tó fi ń lọ́lẹ̀ orúkọ rẹ̀ kò ní parẹ́ ọba tó sì jẹ tó kóyún ọ̀hún ta orúkọ rẹ̀ kò ní parẹ́. this is nonsense rubbish ah rubbish ní gbogbo òṣì tí ṣínà ọkọ ibo ni ṣínà ti rí àṣírí ìjọba tó kọ sínú pépà tó yìí. àpàṣẹ ẹni sùúrù ẹni sùúrù. kì í ní sùúrù bẹ́ẹ̀ ṣe máa ní kì í ní sùúrù lọ nìyẹn. ṣẹ́yìn náà rí i pé ìdíjọba ti ń jò ní tájà tẹ̀ràn wá ń kọ ìsọkúsọ sínú ìròyìn Ah. Um, ọ̀gá ẹ ní sùúrù bí o ṣe sọ yẹn àwa ti rí ọ̀rẹ́ dì afẹ́kẹ́yìn náà rí ni àdẹ̀tí mọ kí ló kan àmọ́ kí la máa ṣe bá fẹ́ kẹ́ rí kẹ́kọ̀ọ́ mọ̀ bá fẹ́ ṣiṣẹ́ yẹn ah, ah, ọ̀gá ó yẹ kẹ́ mọ̀ pé tó bá ní kó ní tèdè máa sùn òun náà ní fojú kó oorun ṣé mo yẹ fẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ láàrin gbogbo ẹ̀dẹ̀ mo yẹ tí mo ti ná ẹ̀yin náà ní kí n máa náwó lọ pé mi ò ní wàhálà ṣé bá ṣe fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ṣé bá ṣe fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹ̀dẹ̀ ní ní sùúrù ẹ wò apàṣẹ apàṣẹ ah, ẹ ní sùúrù sẹ ṣe àwa tẹ̀ ń wò yìí professionals ni wa ẹ̀yin fúnra yín gan ẹ̀ dẹ̀ mọ̀ kó dìgbà tá a bá ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ náà ẹ wò ẹ wò ẹ jẹ́ n sọ̀rọ̀ fún yín apàṣẹ kó dìgbà tá a bá fi ẹnu sọ̀rọ̀ mo kàn fẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí second time ó ti ṣeé ṣe mo fẹ́ kẹ́ ṣe kí ni ẹ fi ọwọ́ ẹ fi wọnú bó ṣe wà yìí ó ti ṣeé ṣe. ok kí ni sùúrù. bẹ́ẹ̀ni àṣeṣe ọlọ́run. mo ti ní yóò padà wá di tán. oyè lájà o. oyè lájà. oyè lájà. oyè lájà. èmo mi ṣà. ẹni orí bá yàn mí ẹni orí bá yàn mí ẹ wo ten o'clock àárọ̀ ni mo fi press conference yẹn sí o jò ń yé bẹ́ẹ̀ yẹn tí n bá dẹ̀ ti address press conference yẹn tán immediately ni màá já sàbújá ǹjẹ́ gbọ́ gbogbo ń ta àjọ sọ yẹn má jẹ́ kó yẹ o ẹ má wọrí gbogbo kú tó pa àwọn ọwọ́ mi ló wà ẹ má wọrí ẹ̀yẹn fi gbogbo yẹn lẹ̀ gbogbo àpàdé àlùdé ìjọba ẹ̀wọ́ mi ló wà ẹ má wọrí ṣebí nǹkan máa tútù kùtù máa bẹ́ dànù ẹ ṣàfihàn lẹ̀ tí n bá ti fi lè address press conference yẹn tí wọ́n bàjẹ́ wọ́n gbé ṣàfihàn lẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tá a jọ sọ ẹ má jẹ́ kó yẹ o ẹ àdéhùn wa sẹ ẹ má jẹ́ kó yẹ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ má jẹ́ kó yẹ o ah it's a deal no problem it's okay yeah ten o'clock bye thank you. ẹ sà mọ́tò kan tẹ̀lé wa bọ̀ látà. náà wò ni ẹ láti bá ti ń tẹ̀lé wa bọ̀. ẹ ó yẹ kó ti sọ fún mi tẹ́lẹ̀ náà ok mo wà ẹ wò ẹ má bínú ẹ torí Ọlọ́run. ẹ ẹ ẹ wò ó yẹ kẹ́ mọ̀ mí ní ọ pàtàkì nínú ìwé ẹ jọ kò sí nǹkan tí ẹ fẹ́ tí mi ò ní fún yín owó wà ní mọ́tò. ṣé olóyè olóyè ìdí tí ẹ rí wa àjọ olè àbáfẹ́ńkọ́ bójú. bí ìpè inú mi ẹ ní wòye akínṣọlẹ apààyàn làwa à ń pààyàn ni wọ́n dẹ̀ ti gbé iṣẹ́ ká pààyàn fún wa fẹ́ pààyàn ìjọba dẹ̀ rí ìjọ ẹ náà ní ìjọba. kí ni mo ṣe mí o. ẹ má bí ó dọ̀. ká gbàgbé pé a ó padà jábọ̀ fẹ́ni tó rán wa níṣẹ́. ká tó gbà wí ẹ̀bà là ń ṣojú àánú bàbá yóò tó àádọ́kọ́. etí mi ti kún káàkiri níta ṣé ìtọ́wọ̀n yẹn wá bá mi tó ń sọ fún mi ni mo fẹ́ sọ ni àbí ètè mi gan gbọ́ káàkiri ẹ̀dẹ̀ wo mọ́ mi tó ní ká fi wèrè lẹ̀ kó ṣe òkú yẹ̀ bó ṣe hùn ó lè sún jẹ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ torí tí ó lè bá mi bá ọkọ mi sọ̀rọ̀ tó ẹ̀ náà mo ṣe pèpàdé yìí ó ṣe àyà mi á dáa fún ẹ wò ó oyè làjà ṣó ìyàwó ẹ àyà dáadáa ni ó sì ń fẹ́ dáadáa fún ẹ òun ló ṣe sọ pé ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo wá ń fẹ́ kó o gbọ́ ohun tá a bá ń bẹ́ẹ̀ sọ ọlọ́run oníṣẹ́ mi ẹ̀ lè gbọ́dọ̀ mi ò ní wọ ẹ̀ tì sórí ọmọkùnrin tá à ń sọ yìí ó tún ń lọ lẹ́ẹ̀kan sí i ẹni bá sì wà nírúpò bẹ́ẹ̀ agbára máa ń gùn wọn ni ṣó mọ̀ pé ọba rẹ̀ ó bá lórí ohun gbogbo mo wá fẹ́ kó o jọ torí ọlọ́run wọ́wọ́ mi wọ́wọ́ mi náà rọra bá mi. ẹ̀gbọ́n mi ẹjọ́ ẹ má bínú ohun tẹ́yìn sọ mi rò pé ó fi tààtà yé mi. wo láfikún nǹkan tí àǹtí sọ ohun tí àǹtí ń tíráì láti sọ fún ẹ ni pé bóyá kò fìlú yìí lẹ̀ fún ọba àgbà díẹ̀ náà ni òkú ń kú lọ́tún ó ń kú lọ́sìn ikú tó dẹ̀ ń pojú gbẹ̀ni rè òwe ló ń pa fún ni o màjàmásálà máa kíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀ sá irú wọn a máa bógun lọ. ó ti ìyẹn ti akíkanjú tí ò bá mọ tó ń ṣe ni akíkanjú tí ò bá ní tactics akíkanjú tí ò bá mọ tó ń ṣe nìyẹn o kò ń ṣe èmi òye lájà look i have got political wealth and besides mo ní àwọn followers ṣiṣẹ́ mi kò ń ṣerú gbọ́lága sí èmi náà that is not possible èmi ò lè fi ìlú lẹ̀ because of him. Ah, ah, ah, Oyèlájà ṣé o mọ̀ pé diplomacy òun ló ní ilé ayé mo fẹ́ kó jọ torí ọlọ́run kó gbọ́n tá à ń bẹ̀ sọ just for some time please yẹra fún oògùn yìí ó bá di lóru wọn lè kó gbóngbó wọn lè kó kùmọ̀ tẹ̀sí ní mọ̀gbà kan máa délé yín please jọ torí ọlọ́run mi ní wẹ́ẹ̀tì. obìnrin gidi nìyàwó tó ní tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ṣó máa dárò ọ̀rọ̀ ilẹ̀. jọ ẹ sweetheart please now ṣebí fúngbà díẹ̀ náà ni kò ní pẹ́ ẹ̀ tí bóyá máa fi end please. so ìka tó ń sọ ni wípé kí èmi fìdúlẹ̀ fún Bọ́lága. Please. gbọ́lága tó jẹ́ pé ipò tó wà lẹ́nìí kò ń ṣe ẹ̀yìn mi kínní kẹ́mi wá fi lulẹ̀ fún níbo là ń bá ọ̀rọ̀ òṣèlú ìlú ìlọ́lọ́ tó di pé mo bá ba kó pa tó bá ba kó bò lẹ́sẹ̀ níbo là ń bá lọ wọ́n ní ká kúrò nílé ká gbanú oko lọ àtúndénú oko tán wọ́n ní ká bọ́ sínú gbẹ̀ẹ́ àfàìmọ̀ tá a bá dénú ìgbẹ́ náà tán tán níbi ká tọ́ sódò fúngbà díẹ̀. ọ̀rọ̀ ìlú yìí má wàá tójú sú mi o èmi sì gbọ́lága níbí fúngbà díẹ̀. gbà díẹ̀ ni. torí hmm. ọlọ́run bàbá mi àní fojú sunkún ẹ̀. jọ gbà díẹ̀ ni. ẹ ṣe máa ṣe báyìí nígbà tẹ́ mọ̀ pé ìlú wa ẹ máa pé ìlú wa kí lẹ́ni ní ṣe olórí ẹ̀rọ fún ó ní ti lọ síbẹ̀ o ẹ ti gbọ́ ẹ. SOJ SOJ ó ní nǹkan tó mú mi wá bá ẹ torí pé mo mọ̀ pé ìwọ ni olórí àwọn ọ̀dọ́ tó wà lágbègbè yìí mo dẹ̀ mọ̀ pé ògo lẹ́nu ó dáńtọ́ wàá lè bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa gbọ́ sí ẹ lẹ́nu ẹ lóòótọ́ ni àjọ sínú ẹgbẹ́ kan náà ẹ ṣùgbọ́n kò ń ṣe yẹn nìkan tó mú mi wá bá ẹ o nǹkan tó mú mi wá bá ẹ gidi gan nípa ti ìbò tó ń bọ̀ lọ́nà yìí kó sọ fún àwọn títí ẹ̀ tí wọn ò ní náwó fún wa sọ fún wọn ẹ sọ mò ń bẹ̀ ẹ́ mò ń rò ẹ́ torí ìfẹ́ tí ń ní sí ẹ wọn ò ní fẹ́ jẹ ojú ọ náà mọ́ wọn. tí wọn ò bá ní dìbò fún wa sọ fún wọn kọ́ má dábàá kọ́ má ṣe kíni kọ́ má dábàá kọ́ má wá sí ibẹ̀ o kọ́ má dábàá kọ́ má wá bẹ́ẹ̀ o tán bá wá ẹ̀jẹ̀ wọn náà máa fi wẹ̀ sọ̀rọ̀ mi yí ẹ báyìí ẹ so ó dẹ̀ mọ̀ mi mò ń sọ nǹkan tí mò ní ṣe o bí ṣe wí yìí gbogbo ẹni máa ṣe kanlẹ̀. ìkìlọ̀ mi fún wọ nìyẹn o. ẹ̀sọ́ sọ fún wọn tí wọn ò bá ní nàka fún wa kọ́ má wà o torí nǹkan tó ju ọ̀yà tó ń jẹ oko lójú olóko nǹkan tó ju ẹ̀ máa ń rí wọ́n máa rí i. irú òṣèlú wo la ń ṣe. alásọ̀dì pé bó bó pa bó bá bù lẹ́sẹ̀ torí pé a fẹ́ jóye apàṣẹ ló wá dínú pé a fẹ́ fi ẹ̀jẹ̀ wẹ̀ ọlọ́run ìwọ lè kan lólu bá tolú yìí o. mo kí gbogbo yín o a kú ètò ìdìbò yìí o ní báyìí ètò ìdìbò náà máa lọ ní pẹrẹu báyìí o àbúrò nǹkan tí mo rí ó dàbí pé àwọn èèyàn ò jáde fétò dìbò yìí. gbogbo kọ́ tèmi náà ń gbọ́ ní agbègbè ibi tán ti ń dìbò tó kù wọ́n lè rò fi bẹ́ẹ̀ jáde. Ah, kò sí ọ̀tún jáde kò ṣáà ṣe wọn kò rí aṣáà máa dìbò náà ni. àbí o. ẹ ní báyìí ètò ìdìbò náà fẹ́ bẹ̀rẹ̀ báyìí o ìwọ tó bá jẹ́ pé ti oyè lájà ló bá ń ṣe bọ́ báyìí ìwọ tó bá jẹ́ ti gbọ́ lága ni bọ́sẹ̀gbẹ́ báyìí oyè lájà ẹ ṣe ọwọ́ tẹ̀yìn náà ṣe fẹ́ jáde ni àbí olọ́tẹ̀ náà kò sí kò sí kankan ó dẹ̀ máa nọwọ́ oyè lájà. ẹ ó dáa ìwọ tó bá jẹ́ ti gbọ́lága ló ń ṣe gbọ́lága gbọ́lága alẹ́ ẹ má tẹ ẹ má pariwo ah, ẹ kò lọ́la ẹni tí ó bá ti tó à ní ìta o ẹ lọ tó ẹ lọ ẹ lọ tó ẹ lọ tó ẹ lọ tó ẹni o èjì o ẹ̀ta o ẹ̀rin o àrún o ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá méjìlá mẹ́.

bàbá yìí ta inú mi dùn ju gbogbo bíi ilé ni nígbà tí mo rí wípé a ti wọlé ẹlẹ́ẹ̀kejì bọ́sẹ́ ká dẹ̀ máa bájọba lọ ni. ṣé ẹ fẹ́ gbọ́ inú ẹ̀ ò lè dùn tó nù tèmi nígbà tí mo wà níbi tí wọ́n ti ń ka ìbò tí wọ́n bẹ̀rẹ̀ látòrí àádọ́ta ọgọ́rùn-ún igba three hundred four hundred ní mo ti wo májìn tá a fi làwọn báyìí mo rí i pé kò sórí wọn bẹ̀ mọ́ ti lọ. <laughs> a lọ́wọ́ náà. olúwa ṣe é ẹ̀rọ ẹ̀rọ. mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo wa tá mo dúpẹ́ lóòótọ́ ń bẹ̀ a wípé a tún ń padà bọ̀ àmọ́ here we are today inú mi dùn pá padà àwọn tí wọ́n ní àní dé la àdè bá. bẹ́ẹ̀ àbá wọn wọ́n ti lọ <laughs> it's good to be here again inú mi dẹ̀ dùn pé gbogbo etí ẹ pledge support yín inú mi dùn mo rí ipa tí ẹ kó ní ẹkùn ìdìbò kọ̀ọ̀kan tí ẹ wà èyí ló fẹ́ yẹ kí n dárin yìí ènìyàn láṣọ mi ènìyàn láṣọ mi bí mo bá kojú ẹ̀ bí mo rẹ́ni ní inú mi adùn ara mi àyà gágá ènìyàn láṣọ mi ó. Thank you very, very much. Thank you very, very much. It's fun. It's good to be here again. And if you ẹnìkan kan gbogbo wa. Àmín. Àsìkò yìí tí a tún padà yìí lónìí tó Eh, ọpẹ́ mi ò kún náà tí n bá dé ọ̀dọ̀ wọn boys <laughs> eh, wọ́n promise pé àwọn máa dúró and uh, look at here we are today we are back in the system. oyin inú mi dùn akọgun <laughs> ayọ̀nba wẹ̀lẹ́. Well, uh, actually ìgbà tí a bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ mo wá ń sáré mo lo ọgbọ́n òṣèlú kékeré fún wọn bí gbàtẹ́rù ń bà mí ní wọn ni ha ẹjọ́ yẹn wọn máa náà bá wọn dìbò ní mo ní ta náà máa dì fún wọn láwọn àrídájú pé mi ni wọ́n dì fún ẹ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ skipper ọ̀rọ̀ ẹjọ́ sí has come to pass ó ti ó ti come to pass dáwọ̀ ẹ kò síkú lójú ẹ ọmọ kékeré tó ní heart àgbàlagbà ikú yẹ ẹ̀rọ òkú yẹ <laughs> I am very very happy inú mi dùn everybody àwa tí a wà ń bí àti àwa tí a sì ń bí I am happy for everybody because eh, tí o bá ń ṣe collective effort everybody ní àní lè padà second time and though there is uh, a statement tí mo fẹ́ make níbi <sighs> gbogbo abá rí omi tuntun ti rú báyìí ó dẹ̀ di dandan kí ẹja tuntun wọnú ẹ̀ a ti padà a padà ti agbára ti agbára a padà pẹ̀lú determination gbogbo ohun tí gọ́ọ̀mẹ̀ntì wa fẹ́ ṣe tá a bá wá rí ẹnikẹ́ni olóyè kó lóyè tó lóun fẹ́ tàpá sí ìjọba yìí a máa fi mú ẹ̀dọ̀rin o. kò sí tó burú bí apàṣẹ ẹni bá fojú dọba àwọn wá wo ni ọba tó wá kọ́ lélẹ̀ apàṣẹ ni apàṣẹ dẹ̀ ìjọba lọ. apàṣẹ ṣé rí gbogbo ẹnikẹ́ni tó bá fọwọ́ pa idà yẹn lójú. <laughs> tí idà yẹn bá gé mi ọ̀rọ̀ pọ̀ burú àbí. kò burú kò burú ẹni bá fojú di bàbá. àwọn wo àwọn. èmi mà ti ń jáde ṣé ò sí àmàrí ẹ. ìyá wa ẹsẹ̀ mi o. kí ni mo ṣe. ṣebí tọ́rọ̀ bá tiẹ̀ fẹ́ yí padà ṣe bó yẹ kẹ́ ẹ gbúrú wa ìgbọ́. àríjà ni mo wà lánàá ni mo bá rí gbogbo ohun èèyàn tó ń ṣe kùrùkẹrẹ kùrùkẹrẹ ǹjẹ́ kí ló dé o tí ìpalẹ̀mọ́ fi tó báyìí náà bá ní ayẹyẹ ìyálọ́jà tí wọ́n fẹ́ ṣe òun ni wọ́n ṣèpalẹ̀mọ́ ẹ̀ ǹjẹ́ ta ni ìyálọ́jà náà náà bá ní Gbọ́njúbọ́lá ṣé èyí ti sọ fún mi wípé mo rò ó mú bọ̀ ni. mo rò ó mú bọ̀ àti gbọ́njúbọ́lá kò jọra wọn ìyẹn ló gbé mi wá bí láàárọ̀ yìí. wọ́n ń ṣèpalẹ̀mọ́ ayẹyẹ ìyálọ́jà. bẹ́ẹ̀ ni. o dẹ̀ gbọ́ dáadáa pé ìyálọ́jà. Ah, mo fetí mi méjèèjì gbọ́. <laughs> àkọ́kọ́ náà mi ò parọ́ fún ẹ mo róhun mú bọ̀ òun làdéhùn èmi àti ẹni tájọ sọ̀rọ̀ ah, mo róhun mú bọ̀ gbọ́njúbọ́lá níbo ló gbàjọra wọn ah. kò jọra wọn àmọ́ bó ṣe náà ṣe ìpalẹ̀mọ́ yèmí ò gbọ́ kankan láyé mi ọ̀ọ́ mi ìwádìí gbọ́ máyì tí jẹ́ kí n dájọ́ ná jẹ́ kọ́kọ́ lọ sọ́hùn kí n lọ wádìí kí n fi ti ara mi gbọ́ torí láìkú mi tí mo wà láyé wọn ò lè ṣe nǹkan kan lẹ́yìn mi láyéláyé jẹ́ kí n kọ́kọ́ lọ gbọ́ níbi tó yẹ kí n ti gbọ́ kí n lọ béèrè fún ná ohun tó bá wá wí màá wá mọ̀ ń gbà náà àwọn pé wọ́n ń ṣe bóyá kàn ń palẹ̀ mọ́ lásán wo ibo ló ń lọ. ọ̀nà sálẹ̀ ọjà ń bẹ̀ yẹn mò ń lọ. ìṣókí gbé ẹ dání àmà lọ bí kọ́kọ́ dọ́dọ̀ kò jẹ́ níbẹ̀ ìwọ́dà wọ́n wọlé síwájú tiẹ̀ tó ti ṣí mọ́tò wọ́n ṣí mọ́. àwọn àgbà bọ̀ wọ́n ní wọn kì í ṣòòṣà lódò kí làbẹ́làbẹ́ máa mọ̀ oníkálukú ló ní oyè ìdílé tiẹ̀ gẹ́gẹ́ bí ìyálòdì àwọn nǹkan kan dẹ̀ wà tó jẹ́ wípé tẹ bá ń ṣe ó di dandan kí n wà níkàlẹ̀ ó níbi tẹ́mi àti yín fọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ ìyálọ́jà torí pé ìyálọ́jà èmi àti ẹ̀ láyé àjíjọ máa jókòó tájọ máa máa ṣèpàdé a dẹ̀ sọ ẹni tá a fẹ́ pé ká fi síbẹ̀ ìgbà tẹ́dẹ̀ tó máa ṣe nǹkan mi kí ló dé tí mi ò sí ń jókòó mọ́. ìyálóde bàbá ní egun bàbá ẹni máa jó bí ó bá jómọ wọn wáyé sí i ẹ lóòótọ́ àlejò jókòó sọ pé bóyá a fẹ́ lo ẹnìkan any other person tábà tó wà dárò pé ẹni yẹn ò sútébù fún ru kọta fẹ́ fún yẹn gẹ́gẹ́ bí apàṣẹ ìlú mo lẹ́tọ̀ọ́ àti yan ẹlòmíì àbí mi ò tó ìlú mi ò tọ́ṣẹ̀ ìlú pani. apàṣẹ mi ò lẹ́ẹ̀ láṣẹ bẹ́ẹ̀ ṣe láṣẹ lèmi náà láṣẹ ó yẹ kí n wàá jókòó kẹ́ tó yàn ni ìyálóde kí ni mo kọ́ tẹ́ ń sọ lẹ́nu látàárọ̀ yìí ṣó dùn lẹ́nu tí ń gan fúnra yín níwájú apàṣẹ ẹ sọ pé kó gbàṣẹ lọ́wọ́ tí yín lè bọ́ pàṣẹ ìlú àfilẹ̀ rò pé wà ní. ẹnu ẹ kó gbẹnu ẹ sọhùn àwọn olóṣòro tó dá sí i wọ́n jà lékejì ó ṣe kù ẹ̀ ẹnu yọmọ yọmọ ẹ ta ló sọ pé kó gbé sọ̀rọ̀ tí mò ń sọ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ láyéláyé ẹ bí mo bá tún sọ̀rọ̀ má tún gbé ẹnu ranu ẹnu nínú ẹ̀yẹ má gbé sí ọ̀rọ̀ mi mọ́ kó lọ jókòó ara ẹ̀ jẹ́ ohun tí ọkàn lọ́wọ́ tí ọkàn lẹ́sẹ̀ wo ló yọnu sí. point of correction Ìyálóde oyè Ìyálọ́jà kò ń ṣòye ìdílé kò yẹ yín and it's my prerogative láti yan ẹni tí mo yàn yẹn tí ẹ bá wà nínú bí yín wípé ẹ ti kọjá ẹni tí a lè bá sọ̀rọ̀ tútù ẹ lọ ṣe nǹkan tó wù yín. Hmm. apàṣẹ ẹ jẹ́ kí n sọ fún un láì sí erelu àti àpènà òṣùgbọ́kùn ò lè dáwọ́ ṣe é láìsí àwa kò sí tẹ̀lé dáṣe àmọ́ tẹ́yìn bá wa sọ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa dáṣe tìyín nìyẹn òun tó ju onítọ̀hún rí ojú yín á rí. ẹ kàn dín nínú iyọ̀ èmi mo sọ bẹ́ẹ̀. what are you waiting for. lọ́ba àwọn bẹ́ẹ̀ sọ pé ìyá ìwọ̀n ọ̀kú omi kò wọ́n lọ fi kọ́ńpáàlì sílẹ̀. ìyálòde mà ní ah, èèyàn wa ni wọ́n ah, ìyálòde náà ṣe èèyàn ọlọ́mọ àlè ló máa ń rí inú tí ó kì í bí inú ló bí wọn àwọn tọkàn bá ti wálẹ̀ ọmọ wa bẹ̀bẹ̀ èmi náà fi ìbínú màá bá wọn sọ̀rọ̀ lẹ́yìn yẹn ìjà ti tọ̀nà ṣé a tún wá gbọ́ pé a tún gbà lóde jà wọn á lóbi tán lẹ́yìn ẹja wa kí wọ́n kọ́ náà ṣe ó náà sọ sí. kò dára rárá. bàbá yóò tán àádọ́kọ̀ mo ló ń jẹ lọ́wọ́ ìgbà tá à ń jẹ ẹlẹ́dẹ̀ yùgbàyùgbà àti san rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ó dì kò tí ohun àdó ẹ ò rójú ayé ẹni ṣe nínú. ìyá ló lè kọ́. olúwa ló ṣe wọlé olúwa ní kò sí nílé jẹun jápò wáyà ayé gba ẹ̀kúlù ọ̀dàn oníkan láyà bíra ayé tó wọn lọ́wọ́ tán wọ́n sọ gbogbo aráyé dẹ̀ràn tí wọ́n ń pàjẹ́ á ọmọ aráyé burú. ayé dáná oró ẹ ṣe ká ayé ti kú. ẹ jọ lọ́wọ́ ìbò lè kún. ọ yẹ ìtàlọ́ rẹ dùgbò yẹ bọ́dá kú ọ. Lana! Yes! Echo, echo, echo! Yes! Yes! Yes! Yes! Ah, echo, echo! Mi ò lọ ní kankan. Mi ò sálẹ̀ ẹ̀kọ́ àbò filẹ̀. mo ti kú wa. tí mi bá ní kó sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ jọ̀wọ́ pé a ti wà ní ojú ọlọ́mọ tó ń sìn ìwọ ìwọ ń tàpá sí òfin apàṣẹ àbí ìwọ ń lọ kó àwọn èèyàn jọ láti jẹ́ kán mọ̀ wípé àsìkò ìjọba yìí ò dáa ó fẹ́ jẹ́ kán máa rí bí ẹni pé apàṣẹ ò mọ nǹkan tó ń ṣe àbí ó fẹ́ kẹ́lómi bọ́ síbẹ̀. ah bọ́dá mi ẹ̀yin bọ́dá mi ọlọ́run ẹ̀tọ́ mi mo ń jà fún. shut up you dey mad. wàhálà dey mad. God punish you tó bá tún táyé ẹ wá ò ní ṣerú ẹ mọ́. ẹ jọ. ẹnì kan ò lè lo lẹ́ ayé gbọ́ rárá o. ìlú ò fararọ o gbogbo ọrọ̀ ajé wa ló ti dorí kodò àtìyálọ́jà àti bàbá lájẹ́ ó ní wọ́n mọ̀ ń kérora ńgbà tí wọn ò tà ìwọ̀nba owó tó tún wà ń lù ú àárín ara wọn náà tún ti ń ná. <laughs> níbi tó sọ̀rọ̀ tí ò purọ́ dé. ọjà ò lè ta ìlú ò lè fararọ ìlú ò lè fararọ àwọn ìsanwó fáwọn òṣìṣẹ́ bó òṣìṣẹ́ bá gbowó nìyá lọ́jà ọ̀tà gbogbo iléeṣẹ́ ìjọba àwọn iṣẹ́ tó wà ń ta làwọn tó ti ti pa àwọn náà tó wá gbé àwọn òfin òfin àgbélẹ̀rọ wá kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́ tó jẹ́ pé gbogbo aráàlú òfin ọ̀hún òfin fọ́ wa ẹ̀ ti gbọ́dọ̀ sọ̀rọ̀. ṣé rí dédé yẹ ìwé yẹn kékeré ni ó wá dá àwọn alamí kan síta lẹ́sàn yìí ẹ wò ẹni bá ti ń purọ́ kó ń pọ̀njọba wọn lé kó ń gbé wọn gẹ̀gẹ̀ ìyẹn rè mórí bá Hmm ṣé rí ẹni bá ti ń sòótọ́ ọ̀rọ̀ kó ń sọ ń ṣẹlẹ̀ ń lù gangan kódà kó pé omi kò yọ ńgbọ́n náà dẹ̀ mọ̀ pé omi kò yọ lílù ẹni ẹlẹ́dàá rẹ̀ kó bá bá ṣe wọ́n á nà á nà kó dìpọ́n fi lẹ̀ àmọ́ ẹni ẹlẹ́dàá rẹ̀ bá ti gbà bọ̀dì ọ̀run ra àlà. ẹ pa. pẹ̀lẹ́ la fi pàmò kúrú pẹ̀lẹ́ àfi ká ṣe jẹ́jẹ́ àgbà ò gbọ́dọ̀ ṣòro bí ewé àgbà ajá ò gbọ́dọ̀ báwọ jẹ́ ṣe é rí akúnlẹ̀ afàpòrọ̀ anọ̀rùtán anọ̀gà atúnfàpọ̀ títìsẹ̀ ọwọ́ ò tó mọ́ àwa náà ní bá a la fi bẹ̀ ẹ má gbàgbé pé òfin tó wà ń ta òfin àṣegbé ni n tó bá ṣe àṣegbé ni kò sẹ́ni tó lè bí àti kò jebo lóòṣà ẹ̀ lọ́wọ́ ó kú bá bẹ́ni tí ó bọ̀ àbádẹ́ pé agé gbogbo tá a lè fi gé e ló ti tì tó mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. ewúrẹ́ ti wọnú ìsọ aláwo àfi káláwo ṣe pẹ̀lẹ́ bí bẹ́ẹ̀ kọ́ á do ní àfi ká ká ṣe sùúrù ẹ̀ àlejò tí ó lọ kì í ṣe ni o àlejò tí ó lè ṣe ni nílò lókù kì í sáà tó ń bá lọ parí bí sáà tó ń bá lọ ìbá ti parí ọ̀rọ̀ bó ṣe àfi ká ọ̀rọ̀ bá dẹ́lẹ́kẹ́ ká dẹ́lẹ́kẹ́ torí pé ó ti di dìgbòlugi bí dìgbòlugi bá sì wọ̀lú èèyàn tí ò bá ṣọ́ra ẹni bá bùjẹ ó dà lárùn àfàìmọ̀ kó má bàa bẹ̀rẹ̀ ọ̀run alákejì hmm. rélùwéè ni kò ṣeé dúró dé báyìí o àfi ká ọ̀ra ká má bàa dẹni àkómẹ́wé ká náà má bàa dẹni àlùmẹ́rẹ̀ káyà ṣe pẹ̀lẹ́ ní o. ojúlọ́lá kan fi ń sọrí ó dàbí ẹni wípé sùúrù náà la máa mú bí ó bá wá dìgbà míì tí a bá fẹ́ fẹ́ lòmíì lẹ́rú àǹfààní yìí dákun ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fojú sílẹ̀ ká fi rí mú ká rí wípé ó jẹ́ ẹni tó ti ṣe iṣẹ́ takuntakun sáàrin ìlú táwọn aráàlú ti jàǹfààní ẹ̀ kó má di pé a tún máa mú kiri ní moko kiri ní mo àbí wà ní kí ni mo wí ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ni. ẹ ká sọ. pẹ̀lẹ́ adéòkun Thank you, sir. Um, Adéògùn, bí wọn náà bá wo dáadáa wà á rí pé kò ju oṣù méjìdínlógún láti di ìbò tí a máa fi yọ apàṣẹ tuntun nílùú yìí. bẹ́ẹ̀ ni sà. èmi ò dẹ̀ ní àǹfààní àti tẹ̀síwájú mọ́ ni mo fi ń wò pé bí ẹ̀lúkú bá ti ń lérin ṣe ló yẹ kọ́mọ ẹ̀ máa gbé àti pé gbogbo ará ìlú wa ń jẹ́ lẹ́nu pé agbègbè ọ̀dọ̀ yín ló yẹ kí a ti mú ẹni tí a máa dìbò àpàṣẹ tuntun fún ni mo fi ń rò pé bí èmi bá ti ń kúrò ńbẹ̀ ń ló yẹ kí n fi ẹ́ síbẹ̀. Ah, àpàṣẹ ṣé èdè lérò pé mo kéré jù láti dé ipò yìí. <laughs> má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní bí ọmọdé bá mọ ọwọ́ wẹ̀ á bá àgbà jẹun àti pé àwa kí ń lẹ́ni nímọ̀ sùn ká tún máa mú kíkan gbogbo ọgbọ́n tí ọlọ́run fún àwa àti máa fi ṣe tí a fi ń darí ìlú tí a fi ní òkìkí tí gbogbo ìlú fi fẹ́ràn wa òun la máa kọ́ ìwọ. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ máa padà sílé lọ́dọ̀ àwọn èèyàn mi lọ́hùnún wípé àwa nípò apàṣẹ kan báyìí pàápàá èmi náà mú ominú tó wá ń kọmí ní tàwọn èèyàn yìí àwọn aráàlú ṣẹ̀dẹ̀ rò pé wọ́n á tẹ̀lé mi wọ́n á tì mí lẹ́yìn láti dé ipò apàṣẹ yìí. àá má lọ bẹ̀ mọ́ àtẹ̀mú àtàbẹ̀ ṣékélé ará ìlú yìí ohun tó bá wọn alágbẹ̀dẹ mi ni màá fi rọ̀ ibi tó bá wù mí gan ni màá fẹ́ kó wó sí. ẹ ṣe ní sá. <laughs> I'm really grateful, sir. <laughs> yes, sir. And uh, I wish you congratulations. <laughs> Thank you very much, sir. We are great here. Hmm. Ẹ kò jókòó. Àwọn àgbábọ̀. Wọ́n ní bọ́mọdé bá ń gé kíní gbó, àgbà ní ọmọ ibi tí ó wò sí. Àti pé pàápàá òòṣà tá a bá ń ṣe tá a bá ń lọ́mọdé sẹ́yìn òòṣà òun ò ní pẹ́ parun ìdí rèé tí mo fi ránṣẹ́ sí wa àtiwọ́ ìwọ tó ọjọ́mọ mi kó o lè jẹ́ ẹlẹ́rìí láàárín èmi àti àwọn mọ̀lẹ́bí torí pé wọ́n ní bí a bá ń búni lẹ́yìn bá a bá gbọ́ ọmọ ẹni ní wí fún ni àtiwọ́ kó o lè jẹ́ ẹlẹ́rìí láàárín àwọn olóṣèlú ẹgbẹ́ rẹ̀ àtàwọn aráàlú ìdí rèé o ẹ rí àti yànyàn sí ipò apàṣẹ ó ti tó báyìí tó bá jẹ́ pé bí àwọn aráàlú ṣe ń fẹ́ pé àwọn ẹnu ọwá torí pé wọn ò tí ì jẹ́ rí àwọn ni wọ́n fẹ́ kí wọ́n jẹ́ ẹni tèmi fẹ́ kẹ́ ẹ tì lẹ́yìn kó dé ipò apàṣẹ òun la dégún. kẹ́ ẹ bá ń gbárùkù tì í lẹ́yìn kó dépò àpàṣẹ àbí. Jàgùnmọ́lú um, ohun tí ẹ sọ ń sìn ó jẹ́ kàyéfì fún mi àti pé mo rò pé pẹ̀lú ọjọ́ orí mi mo rò pé kò yẹ kí n túnṣe máa máa dọ̀bálẹ̀ káàkiri fún ọmọ àti bàbá fún ipò àpàṣẹ fún orílẹ̀-èdè pẹ̀lú ọjọ́ orí mi so ó jẹ́ kàyéfì fún mi bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Ah, mi ò mọ ohun tí mo lè sọ sí i. Ah, ọ̀ <laughs> máa gbọ́rọ̀ ah, má káwọ́ àkẹ́yìn mọ́ fọkàn ara rẹ balẹ̀ àwọn ìrírí tó o ti rí àtàwọn ọgbọ́n tó o ti kọ́ káàkiri èèyàn la fẹ́ káwọn àwọn bòdì ọlà kan jàǹfààní rẹ̀ lára rẹ̀ wọ́n fọkàn balẹ̀ ni o fọkàn balẹ̀ má káwọ́ àkẹ́yìn rárá àbí kí lè rí sí i àgbà ló mọ ibi tí nǹkan wò sí o torí pé ẹnu àgbà lóbi ti ń gbó ṣùgbọ́n jagunmólú ohun tí ẹ fẹ́ ká ṣe gan-an láṣẹ bẹ́ẹ̀ ni ohun tá a ti ń retí látọwọ́ yín látijọ́ ìrè tẹ́ ẹ fi dákẹ́ rọ́rọ́ tó jẹ́ pé èyí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ó kàn ń tabara ilé ń tabara oko ni tó ń da gbogbo ẹ̀ mọ́ra wọn. ẹ wo àdúrà tá à ń gbà ní pé kélédùà kó tètè bá gbàdàrú kó gbasígbó fún wa kílédùá ó yàn fún wa ẹni rere tó mú ìlú wa yìí tó mú délẹ̀ lérí tó fún dà láfíà tó ah, gbà yìí tó wà ń bẹ̀ sígbó. yóò dà fún ẹ̀yin kí ló rí sọ̀sọ̀rọ̀ tì nínú. Eh, mi gbogbo nǹkan tẹ̀ sọ pátápátá ni mo ti lọ ẹ pè fún wa. Um, agbóhùnsà um, tó ṣẹlẹ̀ ni pé mo ti gbọ́ gbogbo ohun tí ẹ sọ máa fẹ́ kẹ́ ẹ fún mi láàyè kí n lọ báwọn èèyàn mi sọ̀rọ̀ so gbogbo ohun tí wọ́n bá ti wí so I will let you know ẹ ṣe kan sá àdá kúkú ẹ ojú òní tì í pàtó sá yóò dáa fún ọ̀kan sá yóò dáa fún ọ̀kan sá. ẹ wò gbàgbọ́ èmi náà ń lọ ẹyàn dá mi. àdá kúkú ọ̀dà kẹ̀kí lé o ojú òní tì yín. Hmm. bàá mi bàá mi pin bẹ́yìn àgbà náà lè pòwe tẹ ní a kì í yídìí síta ká tún tọ̀ sílé oyè tó ń bọ̀ yìí èmi ṣèlè tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ gbé lẹ́yìn èèyàn rárá rárá ẹni táwọn ìlú àárín ọlá fà sílẹ̀ ló yẹ kẹ́ ẹ gbè lẹ́yìn. òrì ah, ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ò yé tó bá ti jẹ́ pé eh, eh, eh, ẹnu wa bá lọ́mọ yìí ọba ti wá adégún ni mo fẹ́ kí wọ́n tìlẹ́yìn kọ́ wọlé kó dépò olórí tó bá sì jẹ́ pé aráàlú fà kékọ́ ah, wọ́n dà síbò gbàgede tó bá jẹ́ pé ẹni tí wọ́n fà kalẹ̀ nílùú ahàyín nílùú àárín ọlá òun ló bá wọlé tó àjẹ́ pé bó ti wù ọlọ́run náà ló ṣeun kò ju bẹ́ẹ̀ lọ. kẹ́ni tí ọba sáṣẹ́lú yìí tí wọ́n tẹ̀ wá òun kí ọlọ́run bá yàn sípò kò ti jẹ́ nù ó yẹ kí ṣàfọwọ́rà ẹni orí fi páwa àfitú láti ṣe é a sì ṣètúkọ̀ ìlú tí onídàá. ká má dùn àpẹnu. oyè ńlá. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ìfẹ́ lọ́lọ́run fi gbé ayé ró ìfẹ́ ló sì ṣe pàtàkì láwùjọ adégún adéògún mo fẹ́ ká lo ìfẹ́ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe é mọ̀ yìí pé ó ti ní iye ọdún táwa náà ti ń dupò yìí tí ò kàn wá ṣùgbọ́n ní báyìí mo wá fẹ́ ká lo ìfẹ́ yìí ká wá gbà fúnra wa ká má bàa sọ àǹfààní tó wọlé yìí nù mọ́ra wa lọ́wọ́. òótọ́ ọ̀rọ̀ ni torí ohun tó bá yẹ kó jẹ́ ẹyọkan tá a wá lọ pín sí méjì kò mọ̀ ní wúlò. ẹ ṣe gidi gan fún gbogbo wọn tẹ́ sọ inú mi dùn fún pàdé yìí ṣe rí ajáwò yìí ló mọ ewúro ìwò ìtọ̀ ẹ kì í sọ tọrọ ṣe rí gẹ́gẹ́ bí mo jẹ́ mo mà ti travel lọ sí àwọn ìlú tó yí ó wà advanced ju ìlú wa lọ mo ti rí oríṣiríṣi ọgbọ́n mo ti kọ́ oríṣiríṣi ọgbọ́n so gbogbo àwọn experience mo ti gather yẹn tẹ́ bá gbà mí láàyè màá wá lò fún luwa á develop dáadáa tó yẹ pé inú oníkálukú náà máa dùn wàyí ẹ wá jọ nítorí ọlọ́run ẹ bá mi bẹ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n lo gbogbo àwọn nǹkan tí mo ti gather together gbogbo àwọn experience tí mo ti ní kí n fi jẹ́ kí ìlú yìí kó lọ òkè lágbára ọlọ́run ọlọ́run adé dùn sí gbogbo wa. màá tọ́jú. ẹ̀yin ìgbìmọ̀ ọ̀rọ̀ ni adéògùn sọ sílẹ̀ yìí o ẹ jẹ́ àgbéyẹ̀wò ẹ jẹ́ ká fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ adéògùn o ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn náà fi ń wo. that is peculiar nonsense ohun tó sọ yẹn ìwé mélòó ló kà ọpọlọ ọpọlọ mélòó ló ní then pẹ̀lú ọjọ́ orí mi ní ìlú yìí pẹ̀lú ohun ribiribi tí mo ti gbé ṣe pẹ̀lú gbogbo ibi tí mo ti travel all over the world ní ìlú yìí èmi ò rò pé ó yẹ kí n náwó sí kankan kí n mutí it's not possible oh yes it's not. ẹ̀wẹ̀ ẹ ṣàjẹ́ ká ní sùúrù sùúrù ni ẹjẹ́ àfihànjú ẹ̀ torí a lè mọ ọmọ oyè méjì sílẹ̀ láti inú ilé kan ṣo. ẹjẹ́ àròrè o. ẹ wo nọ́mbà ni èjì tẹ́ ń pariwo yẹn ó yẹ kí n sòtọ́rọ̀ fún yín ikọ̀ tèmi ní ní ìfẹ́ ìlú yìí mo dẹ̀ fẹ́ kó lajú ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ìgbà ìgbà yẹn kò sí problem tẹ́ bá ní step down There's no problem about that ẹ kì í jẹ́ kí kankan yé yín ṣe rí the wisdom of a Solomon can never never be comp. لا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين apàṣẹ inú yín á dùn ẹ̀mí yín á gùn fún wa orúkọ ẹ̀tọ́ ẹ̀ fún wa tẹ ní ká ṣàdúrà lé lórí yìí wàláì kò sí ń bẹ̀rẹ̀ á kò sí ní kó apàṣẹ bó ṣe lè mú kó kéré mọ́. ẹ mi. bẹ́ẹ̀ ni. àfa ẹni tó ní kí n fi síbẹ̀ nìyẹn. Ah. ẹ ó lè wí kó má wọ lọ́hùn kò sí ń bẹ̀rẹ̀ ara mi ní parọ́ fún yìí bó ṣe lè wù kó kéré mọ́ ah baba kò sí níbẹ̀ ọ̀dà káwa nílò tó lè rí ń bẹ̀ èmi wá ń fẹ́ ń bẹ̀ ọgbọ́n wò la fẹ́ dá sí kó lè débẹ̀. ah mo fi Quran kẹrin mo fi búra mo fi sàárè tí màá wọ̀sùn mo fi búra mo fi òkè àtìlẹ̀ mo fi búra mo fòkè jàbálẹ̀ tó rò mo fi búra wàláì kò sí bó ṣe lè ń kó kéré mọ́ kò sí nǹkan tá a lè ṣe sí tẹ́ni ìfìlè débẹ̀. ó dà ṣé bí n bá kú ń bẹ̀ yẹn ìgbẹ́ fẹ́ ṣòfò ni. Ah, àbí ah, kò yẹ kó ṣòfò ṣùgbọ́n ní yóò sí ń bẹ̀ ni kódà tí n bá torí ẹ̀ dá síta ká sára bàbá kò sí ń bẹ̀ alukur'an ilé azim. ó yẹ rí bẹ́ẹ̀ kálíwárí ń bẹ̀. rasulillah sallallahu alaihi wa sallam ó emma haka wàlà òkànnù múra ẹ máa sọ tó ń jẹ́ mbẹ ẹni tí mo rí mbẹ tọ́lọ́ ń fi hàn wá nínú àdúrà ìyẹn ò sí láàrin wa kò sí láàrin wa a jẹ́ pé láàrin àwọn ọ̀tá wa tí a jọ apàṣẹ ìyẹn ni mi ò lè sọ ṣùgbọ́n ó dá mi lójú pé kò sóní tóun láàrin wa òjútà bàbá ń jàdá sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ ọ̀rọ̀ yóò lágbára tó lè yìí síbẹ̀ náà mọ̀ pé nígbà tí nígbà tó lọ́run lẹ́ẹ̀ máa débẹ̀ ọwọ́ kan ni mo sọ fún yín pé ẹ máa bàṣẹ lọ ṣùgbọ́n lè wàláhìtà láì ṣùgbọ́n bí láì lálẹ́ ìrìn àṣẹ kò sí ń Safa. ẹ ṣeun mo dúpẹ́ ó dàbọ̀. àpàṣẹ àáfàá tẹ́bi wo yìí ó dà kó ti gbàbọ̀dẹ̀ fún wa o. ọlọ́rìí bẹ́ẹ̀. abẹ́gbọ̀n kan tó ń sọ. tiẹ̀ ló sọ yẹn. mi ní fẹ́ kí yẹn kó rẹ̀ sí bọ̀wọ̀ hmm. sórí àwa náà ni à ń pàṣẹ ń lò yẹn nǹkan tí a bá ti wá tó ọ̀wà tó ń lò yìí kò pọ́síbù lórí ilẹ̀ ayé ni ìwọ ló máa débẹ̀ má bá ṣe lọ. oyè lájà ó oyè lájà oyè kí. ṣàfòwórà ẹni orí bá yàn ní jẹ máa fi páwa àfi láti ah, ṣe láti ṣe tí wọ́n. Allah Akbar. Assalamu nínú mọ́ṣáláṣí àwùsùbìlà ah. kí ló dé. àlàyé ẹyẹlé ẹbọn lè jẹ ọbọn lè mú ó wá dọjọ́ kú ẹyẹlé ẹfẹ yẹrí ṣó mọ̀ pé wà burúkú ni ṣó mọ̀ pé kò dáa ni. ẹyẹlé tèmi bonílé jẹ ó bonílé mu ó dọjọ́ kú onílé ó fẹ́ yẹrí. èmi ò ní dákẹ́ ń bẹ̀ ń sìn èèyàn burúkú ni ẹ̀ ó kàn ṣe láìlà lásán ni ó ti gbà wòde tó bá tún tún ilé ayé ẹ wá ò ní ṣe irú ẹ mọ. èmi kí ló ṣẹlẹ̀ gangan àwọn. ṣé kò yẹ kò yẹ kò yẹ bọ́ọ̀sì àtẹ̀lé ọlọ́run ló mọ̀ bóyá o ti bẹ sáwọn pípọ̀ yẹn lọ ká ní mo tètè débẹ̀. Kúyèjì ń tẹ̀ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé o rò pé àwọn ò máa yé jẹ ni àbí ká máa gbọ́mọ wọn ká máa lọ sí clubs títí ẹ yí ni mo rí o o kàn ṣáà ń ṣe lọ aláwùlà ò ń jáyé bó ṣe wù ẹ wá jẹ́ sọ ọkọ fún ẹ ṣe ẹni tó ń ṣọ́ra gan ó ń forí ká máa sọ̀wọ́ tó ń bẹ tó ń ṣe gbogbo tó tó ń ṣe yìí kí gbogbo lè. boss boss ṣe rí gbogbo ayé tí mò ń jẹ tẹ ni mò ń ṣe làálàá yìí boss na normal thing i dey do ayé tí mo jẹ yìí ó normal. ẹ wo boss èèyàn kì Push on go there. ìgbà yìí ìgbà wa ni àwa làwọn àjọba ń sìn yín. àwa làwọn àjọba but pàṣẹ wàá jọba yìí náà aláti ṣọ́ra ṣe ni aláti ṣọ́ra ṣe ni o. o gbọ́dọ̀ máa ṣe nǹkan gbèrègbèrè káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa trace steps Eh torí pé àwọn àjọpọ̀ mi ìwé ká bẹ̀rẹ̀ sí ní ṣe anything now anyhow ṣọ́rọ̀ mi yí ẹ̀ ṣọ́ra ṣe kúyè ṣọ́ra ṣe bí ṣe ń sọ fún ẹ yìí. hello àwọn bàbá o kí ló ń ṣẹlẹ̀ ẹ́ níbo ok ok ṣá farabalẹ̀ farabalẹ̀ máa débẹ̀ láìpẹ́ farabalẹ̀ farabalẹ̀ ok. what's happening boss. a ní àwọn tó ń listen. èyí ò wá wí. ẹ ṣe ẹ ṣeun inú mi dùn wípé ẹ jáde wá mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ará ìletò ajébanjọ́kọ yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń gbọ́ wa nílé tí wọn kò lè jáde wá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ìdí pàtàkì tí mo fi jáde láti wá bá yín ni wípé kò dára kó jẹ́ wípé àwa là ń sọ̀rọ̀ nígbà gbogbo a fẹ́ wá bá yín láti gbọ́ gbogbo ẹ̀dùn ọkàn yín bí a ti ń ṣe ìpàdé yìí lọ́wọ́lọ́wọ́ àwọn ìpàdé irú eléyìí mìíràn lọ ní gbogbo ìletò káàkiri gbogbo agbègbè ní gbogbo ibodè ọ̀la pátá tí mo bá kúrò níbí ó di dandan kí n fi ẹsẹ̀ kí n fi dé gbogbo àwọn ìletò yìí tí a bá rí ẹni tó ní ìbéèrè tó fẹ́ béèrè èmi ṣetán láti gbọ́ àti láti dá yín lóhùn ẹ jọ ta ló ní ìbéèrè. ẹ èmi ní ìbéèrè kan o ẹ wò mo fẹ́ kó kọ́kọ́ dá yín lójú wípé gbogbo wa tẹ̀ ń rí bí ilé ni ìfẹ́ yín ta ní nínú ọkàn wa òun ló mú àwa níbí lé ni àti wípé nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ó wù wá wípé kẹ́ ẹ dé orí ipò apàṣẹ yìí òun la ṣe wà ń bí ìbéèrè mi wá rèé o ṣe rí ní àdúgbò ibi tèmi ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn apá kejì yẹn àwọn tẹjọ́ ń du ipò yìí ni wọ́n máa ń wá tí mo ti máa ń bá wọn ṣe alábàápàdé ní gbogbo ọ̀nà wọ́n máa ń pín owó fún àwọn ènìyàn èmi wá ní kí n béèrè pé ṣé tí àwa náà bá gba irú owó bẹ́ẹ̀ ṣé kò léèwọ̀. ó léèwọ̀ bí ẹ bá gba irú owó bẹ́ẹ̀ bí ẹni pé ẹ ń bá wọn ṣe pinnu ni ẹ wo nígbà tí ẹ bá gba irú owó báyìí tí ẹ ò bá wá ṣeun tí wọ́n fẹ́ fún wọn bí ẹni wípé ẹ̀yin ti dalẹ̀ nìyẹn ẹ má gba irú owó bẹ́ẹ̀ kò dáa fóṣèlú ẹ ṣe ǹjẹ́ a rí ẹni tó tún ní ìbéèrè mìíràn. èmi náà ní sà. ẹ ẹ jọ. ọlọ́run á kí gbogbo wa délẹ̀ lérí o. àṣẹ ìbéèrè tèmi sà àwọn bàbá wa jẹ́ ká mọ̀ pé ìgbàgbọ́ láìsí owó òkú ni tèmi bá dẹ̀ ti lọ sí mítìn tí má ti ń padà bọ̀ nílé mo láwọn tó máa ń jókòó síwájú tálé tó máa ń jókòó dé mi pé kí ló mú bọ̀ kí ló mú bọ̀ kí ló mú bọ̀ mi wà nílé sọ fún wọn pé nǹkan báyìí ni mo ń bọ̀ lẹ́nu jọ́ mẹ́ta àwọn tiẹ̀ wá kí n pè mí débi tó máa léèrè mọ́ ọkọ̀ máa fọwọ́ tọ́ mi báyìí ni lágbájá kí ló tún mú bọ̀ lé báyìí àbófo náà ni mi ṣùgbọ́n mi ò rí èsì tí mo lè máa fún wọn ẹjọ́ kí lẹ fẹ́ bá wa rí ṣe sí ìyẹn. Hmm. ẹ ṣe rí lóòótọ́ wọ́n ní owó ní pé tóun ò bá sí nílé. ká má ṣe kí ni. kí ẹnikẹ́ni má dábàá kankan ṣùgbọ́n a ò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ owó ká fi síwájú òṣèlú. tá a bá ṣe bẹ́ẹ̀ a fi ń ba òṣèlú ilé wa yìí jẹ́ ni. nígbà tí mo bá fún gbogbo yín lówó báyìí tí mo fún gbogbo yín lówó ǹjẹ́ ẹ ò ti ta ìbò yín fún mi bí? ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ títa ìbò wa yìí òun ló ń ba ìlú wa jẹ́ di bí ó ṣe wà yìí kò dára ẹ ṣe ẹ jọ̀ọ́ a ò ní lè gba àwọn ìbéèrè mìíràn a sì ń tẹ̀síwájú ẹ ṣe gan ẹ mo ní òye náà já ló lè òye náà já ló lè yóò wá wí. Olúwa làṣẹ. ẹ yóò wá wí. Olúwa làṣẹ. ẹ ṣe ẹ kú àdúró tì wá. èmi fi ń dá yín lójú wípé tí ẹ bá ń tẹ̀síwájú bí ẹ ṣe ń gbárùkù tì yìí tí a bá lè dé ipò apàṣẹ gbogbo àwọn tó ń dojúkọ wá kò sómi kò síná ọ̀nà wa ò dára gbogbo ilé ìwé àwọn ọmọ ló ń jò gbogbo ẹ̀ á di àfìsẹ́yìn bí egun ṣe ń fi aṣọ. àmọ́ tí a bá rí ẹnikẹ́ni àwùjọ káwùjọ tó bá ní pé àwọn ò ní jẹ́ kẹ́ ẹ jẹ àwọn àǹfààní báwọn yìí hmm, òwe àkèré kan ó ní mo wí fún wọn àkèrè ní wípé kàkà kí òun má dùbẹ̀ tapá ti tan òun òun ló máa rún sí i tí a bá rí ẹnikẹ́ni tó ní pípẹ́ má jẹ àwọn àǹfààní wọ̀nyí èmi Oyèlájà mo ṣetán láti fi ẹ̀mí mi dì í. kankan nù ọgbà. bàbá wọn yà lọ. Ah, irọ́ irọ́ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká tẹ̀ lè fẹ̀jẹ̀ kọ́ nù ọkà fi wẹ́ ń ó yẹ ká tẹ̀ fẹ̀jẹ̀ díẹ̀ fi wẹ̀. ẹ̀dẹ̀ ní ẹ̀jẹ̀ ọwọ́ ẹ̀ mọ́. ìyàwó mi mo ti wà bàbá ẹ̀. ó dà ṣé kí n máa yín wọn kan tútù. má dara ẹ láàmú mo wà ókè. ẹ pẹ̀lẹ́ sà àwọn fámìlì yìí kọ. aláṣẹ àgbọ̀ ẹ ṣe gan. mo náà máa tún jáde sí. ẹ ẹ ah. ah. ẹ ṣe gan. Ah. apàṣẹ agbára <laughs> Ọlọ́run ìwọ ló máa dínkù apàṣẹ yìí lágbára Ọlọ́run. ẹ jọ̀ọ́ má bínú pé mo dá yín dúró pé mi ò tètè yọjú sí yín o. Ah, ìbínú kẹ. <laughs> ẹ ṣe gan ah, wọ́n ní pé àjọrin ti ọmọ ẹgbẹ́ ó ló máa ń jẹ́ kẹgbẹ́ ìjọjú. kò tọrọ ni. sẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ tí n bá ti ń lọ báyìí tẹ́yìn náà tẹ̀ wà lẹ́yìn mi òun ló máa ń jẹ́ kí àwọn ará ìlú kan tó fẹ́ràn mi sí. ò tọrọ ni. ẹ ṣe gan ọlọ́run adé máa dúró ti ẹ̀yin náà. àmì o àmì o. ẹ dẹ̀ wá wò ó kò ń ṣe pé bóyá ebi ń pa yín kò ń ṣe pé bóyá ebi ń pa ọmọ ẹgbẹ́ kankan. ìfẹ́ mi. bẹ́ẹ̀ torí ìfẹ́ tí wọ́n ní sí mi ni ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. àmì àmì i'm so much grateful. hello. Hello, ẹ̀gbọ́n mi níbo lẹ wà. ẹ mo wà ń lé mi tí kúrò ń lé àwọn tèmi ti wà lọ́nà èmi náà ti fẹ́ kúrò ń lé nsìn. ẹ wo ẹ má gbé mọ́tò yín jáde o ẹ má gbé kankan nu mọ́tò yín jáde rárá rárá tẹ bá fẹ́ jáde ẹsẹ̀ yín ni kẹ́ ẹ fi rìn. pé. tẹ bá tiẹ̀ wàá rìn pàápàá ẹ rí páàrin àwọn èèyàn lẹ wà ẹ má dàárín rárá rárá o kẹ́ rí pé ẹ wà láàárín àwọn gbogbo ibi tẹ bá ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yẹn ṣàṣe bẹ́ẹ̀ nígbà tá a bá ríra a máa sọ torí nǹkan tí mo gbọ́ ó léwu gan o ó léwu gidi gan ni ẹ jọ̀ọ́ Ọlọ́run ẹ ok ó ṣe gan ó dà kúrò. Ọlọ́run á wà pẹ̀lú wọn náà ó ṣe gan. ẹ ṣe ẹ ṣe ó dàbọ̀. Ọlọ́run ṣàánú mi o ó yẹ kí n fojú sunkún ẹ̀gbọ́n mi o. sweetheart ṣé kò sẹ́ni tẹ̀. Um, uh, kò sí kankan. are you sure. a plan ti change nsìn. ah kí ló ṣẹlẹ̀ ṣé a nílé lọ sí campaign yẹn mọ́ ni. a lọ síbi campaign yẹn. ah dear àwọn ah, tó ṣẹlẹ̀ ń sè ní pé ìwọ máa dúró sílẹ̀. but why. dúró sílẹ̀ dè wá ṣùgbọ́n ah, ẹ jọ ẹsẹ̀ la máa fi rìn a ò ní gbé mọ́tò. mo fẹ́ ká bẹ̀rẹ̀ campaign yẹn láti àdúgbò yìí débi tá à ń lọ. Mm, ìyẹn náà dáa tí wọ́n bá ti ṣíwájú káwa yòókù tẹ̀lé ẹ. very good. good luck o. Oh. Ah, okay then. bye. ayé ẹ̀ máa mi kú. ẹni abẹ́ ti dé. Let me go. ìtajà tí gbogbo wa ní. ẹ̀yin ayé ń fẹ́ o ẹ̀yin ayé ń fẹ́ lóye ìlàjà tí gbogbo wa ní. ó fẹ́ torí ilé o ó dún fẹ́ dàlejò ó fẹ́ torí ilé o ó dún fẹ́ dàlejò ẹ̀yin ayé ń fẹ́ o ẹ̀yin ayé ń fẹ́ lóye ìlàjà tí gbogbo wa ní. ẹ̀yin ayé ń fẹ́ lóye ìlàjà tí gbogbo wa ní. ẹ̀yin ayé ń fẹ́ o ẹni ayé ń fẹ́ lóye làjà sí gbogbo wa ni. ẹni ayé ń fẹ́ lóye làjà sí gbogbo wa ni. ẹni ayé ń fẹ́ o ẹni ayé ń fẹ́ o ẹni ayé ń fẹ́ lóye làjà sí gbogbo wa ni. ó fẹ́ torí ilé o. ó tún fẹ́ tàlejò. ó fẹ́ torí ilé o. ó tún fẹ́ tàlejò. ẹni ayé ń fẹ́ o ẹni ayé ń fẹ́ o ẹni ayé ń fẹ́ lóye làjà sí gbogbo wa ni. ṣé bá ṣe máa filẹ̀ tó máa lọ ilé kò sí kankan tó disturb wa láti dá lóhùn ẹni tó bá máa kú kókó ẹni tó bá dẹ̀ máa kú kókó náà. boss ẹ jẹ́ kó tu sí wọn lára náà ṣe bí gbà tó ń fún wọn lówó wọn jọ ń jayé ni ẹ jẹ́ kó jọ kú pọ̀ náà. dákẹ́ ni ò ṣeé ṣe o irọ́ irọ́ a lè ṣe yẹn báyìí èmi ò tẹ mọ̀yàn tó kọlu ọgbọ́n láti máa wọ mọ́tò kálọ̀ àwọn mọ́tò yẹn ni ó máa ṣe ṣe easily bọ̀ wo àárín èrò tó lọ wà tábà ṣe yẹn sí ó máa bẹ lómi ìyẹn dẹ̀ máa borúkọ ìjọba yìí jẹ́ ìyẹn ò ṣeé ṣe o ìyẹn ò ṣeé ṣe alright ẹja kúrin báyìí a máa wá ọjọ́ míì tá máa ra mu gẹ́lẹ́ tẹ́nì kankan ò dẹ̀ ní síbẹ̀ alright ẹja máa lọ. látọ̀gbàwìn ẹ̀bà là ń ṣojú àánú bàbá yóò tán àádọ́kọ mo ló lọ́wọ́ ní ìgbà táwọn jẹ lẹ́dẹ̀ nígbànígbà. bàbá dá twenty years twenty years à pé. bẹ́ẹ̀ bó ṣe thirty months rada, thirty months ni à pé now àsìkò ti tó tá a fẹ́ yan ọmọ oyè sípò apàṣẹ a dẹ̀ mọ̀ pé ẹ nẹ́tọ̀ láti tún bọ́ sípò apàṣẹ mọ́ àmọ́ àwa ń gbọ́ pé ẹ tún fẹ́ fi ifá ọmọ oyè lẹ̀ ṣé lóòótọ́ ni. Mm. ṣé kankan burú nù kí a fa ọmọ oyè tí ó máa tún gbé iṣẹ́ tí a ti ń ṣe tó máa gbé lárugẹ ju báwa náà ṣe gbé lọ ṣé kankan burú ń bẹ̀ ni àbí ẹni tó máa ba ìlú jẹ́ lẹ́fẹ́ ká fi síbẹ̀ fún yín rárá o nǹkan tí a kàn fẹ́ mọ̀ ni pé ṣé kì í ṣe pé ẹ máa gbè lẹ́yìn ẹnìkan sí ẹnìkejì débi pé wàhálà máa wá ṣẹlẹ̀ láàrin ìlú. irú wàhálà wo ni ẹ ṣé wàhálà ń ṣẹlẹ̀ ni. ah ń ṣẹlẹ̀ o bíi jàgídíjàgan ìtẹ̀jẹ̀sílẹ̀ tí gbogbo àwọn aráàlú máa wá káyà sókè kókókó ah! ṣé kò ṣe pé àwọn kan lọ ń kóra wọn jọ tí wọ́n fẹ́ sabotage ẹ́fọ́ọ̀tì wa tọ́lọ́ rò pé bóyá a lọ́wọ́ nínú gbogbo vandalism and all that ṣé kò pé wọ́n misinform àwọn èèyàn ṣá about us. rárá o mi ò ní fẹ́ kó o ṣe ọ̀rọ̀ yẹn gbọ́ ohun tó ń ṣàlàyé ni pé kó o ṣèlérí fún wa pé o ò ní gbèsè yẹn ẹnìkan sí ẹnìkejì pàápàá jùlọ kí àwọn agbófinró kan ní àǹfààní láti ṣe iṣẹ́ wọn dójú àmì láìsí fífigbá kan bọ̀ láti ilẹ̀ náà ni a ti jẹ́ kí àwọn agbófinró mọ iṣẹ́ tó yẹ kó ṣe nílùú bọ́ tí a bá lọ rí agbófinró kan àbí méjì tó ń hu ìwà tí ó lè dojú ti ìlú a jẹ́ pé ìwà inú tiẹ̀ ló ń hù yẹn and if you see such it's a good opportunity to report such person to the appropriate authority ẹ fi ẹjọ́ ẹ̀sùn ìjọba àádára gbé ìgbésẹ̀ tí ó tó àtẹ̀yí tó yẹ nítorí kò ń ṣe orúkọ rẹ̀ nìkan ló ń bàjẹ́ bí ó ń ṣe pé ó ń borúkọ ìlú jẹ́ ẹ̀yin náà máa ran ìjọba láti máa fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn hàn ó tún máa help wa. ó dáa ohun tí ẹ̀ ń try láti sọ fún wa ni pé ẹ̀ ń promise wa pé kò ní sí wàhálà. níwọ̀nba tí àwa bá ti ṣe èyí tó ẹ̀ka ṣe láti ọ̀dọ̀ wa tí a sọ fún àwọn agbófinró kí wọ́n mọ ìwà ara wọn kí wọ́n gbé orúkọ ìjọba lárugẹ tí ọba ti fún yín wàhálà tẹ́yìn náà ti fún wa wàhálà kò lè sí wàhálà. it's alright ọlọ́run fún àṣẹ. Mm. ẹ ṣeun àlọ́ ọ̀rọ̀ ó yá ẹ já lọ. àlọ́ ajá ọ dá o. oyè lájà o oyè lájà oyè fi ń ṣàfọwọ́rà ẹni orí bá yàn ní jẹ́ máa fi pá wa máa fi túláàsì ṣe é á ti ṣètúkọ̀ èyí tí onídàá yìí oyè làjà o ọ̀rọ̀ oyè gbà sọ. wàyí nà tó dáná làwọn lè ká dìbò náà wàyí nà tó dáná làwọn lè ká dìbò náà wàyí nà tó dáná làwọn lè ká dìbò náà wàyí nà tó dáná làwọn lè ká dìbò náà wàyí nà tó dáná làwọn lè ká dìbò náà wàyí nà tó dáná kalibuna wahina judana lawuli kalibuna wahina judana lawuli kalibuna wahina judana lawuli kalibuna wahina judana lawuli kalibuna wahina judana lawuli kalibuna wahina judana lawuli kalibuna wahina judana lawuli kalibuna wahina judana lawuli kalibuna. ayali adukala dọrọn. alhamdulilayi. sẹ ẹ rí àdúrà tí a ṣe yìí kò síbi tí àwọn àfáwá ti ń jókòó tí wọ́n ń ṣerú àdúrà yìí tọ́lọ́hún tẹ́wọ́ gbà ọlọ́run láwọn àfáwá tí wọ́n ń ṣerú àdúrà yìí tọ́lọ́hún ti gbà tiwọn èyí tí àwa náà ń ṣe fún yín lónìí ọlọ́run gbà. àmín ọlọ́run láwọn àfáwá àgbà ṣéwù tájọlá ádàbì. rọ̀dí aláwọ̀ àmín. àfá gbogbo àfá tí wọ́n sùn sí aké mo fi ọlọ́run bẹ́ lọ́n fún yín ẹ̀ dèbí tẹ́fẹ́ dé. àmín. wọ́n lábàbá wa àgbà ṣéwù kàmọ́lù dín ní àlà ádàbì nílùú ìlọrin rọ̀dí aláwọ̀ áàní. ọlọ́wọ́ gbàdúrà yín. àmín. ọláàfà àbàṣẹ́wò hadem abdullahi alèlórí ní agége ọlọ́wọ́ gbàdúrà yín. àmín. wọ́n láwọn àfà àwọn àbàṣẹ́wò ṣẹ̀yẹ ti ìlú abẹ́òkúta àdúrà yín gbà. àmín. wọ́n láwọn àfà àwọn àbàṣẹ́wò abdullahi azizi ọlọ́run gbọ́ ti ìlú abẹ́òkúta àdúrà yín gbà. àmín. mo fẹ́ láwọn àgbà àfà ìbí ọlọ́run fún yín àdúrà tá ṣe lónìí ọlọ́run gbà. aláàmì. lọ́jọ́ náà ọlọ́run alábìwá Muhammad. sallallahu alaihi wasallam. nígbà tí ó ń ro kọ̀ọ̀kan sọ́dọ̀ ọlọ́run. ó ń gbèrò ó ń fẹ́ nǹkan ìwà ń wò lọ́ọ̀kan ọlọ́run wá ní àkè tó ń wò ń bó ti ń fẹ́ ń bí ti ń wá ti ṣe bẹ́ẹ̀. ipò apàṣẹ tẹ̀yìn fẹ́ dé ọlọ́run tó ṣe lọ́jọ́ sí wọn ò gbàjọba lọ́wọ́ ọlọ́run tó mú ànábì Yusuf dórí ipò ọlá nígbà táwọn èèyàn ò rò pé yóò dépò náà ọlọ́run tó ṣe tànábì Yusuf lọ́jọ́ sí wọn ò gbàjọba lọ́wọ́ ẹ̀ ẹ̀ dèbí tẹ̀ fẹ́ dé. ọlọ́run Muhammad. jẹ́ débi tẹ̀ fẹ́ dé. jẹ́ débi tẹ̀ tẹ̀ fẹ́ dé. bisimilahi rahman rahim allahumma anta amartana abidu aika wa wa'adtana abi jabatika da aunaka kama amartana fa'ajibuna kama wa'adtana ya ilahi ya karimu ya sanidalal wal ikrami nakala tuhul lil miada سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم نعم tó àkọsílẹ̀ àpapọ̀ ìbò àwọn tó náwó dìbò fún ọ̀nàrẹ́bù ọláǹkújọ adéògùn jẹ́ mẹ́fà àkọsílẹ̀ àpapọ̀ ìbò àwọn tó náwó dìbò fún olóyè fìjàbí ọlá adégún jẹ́ mẹ́wàá paríparí ẹ̀ ọ̀gbẹ́ni aa oyelaja jẹ́ mẹ́tàlélógún. èsì àbájáde ìbò fún agbègbè yìí fi yé wa wípé ọ̀gbẹ́ni aa oyèlájà ló gbégbó orókè. mo kí gbogbo wa o ṣé ẹ bínú pé a dá yín dúró jù látàárọ̀ ẹ má bínú. ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ètò ìdìbò náà ní kánmọ́kánmọ́ gbogbo wa la mọ̀ pé ẹni mẹ́ta ló ń díje fún ètò ti dìbò yìí ìyẹn adégún adéògùn àti oyèlájà àbí bẹ́ẹ̀ kọ́. àwa tó bá jẹ́ pé torí títí adégúnlá torí ẹ̀ ṣe wá ẹ jẹ́ ká bọ́ báyìí. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀kọ́lẹ̀. àwa tó bá wá jẹ́ tìtorí wípé adéògùn làtòrí ẹ̀ ṣe wá ẹ káwa náà bọ́ báyìí. ení èjì ẹ̀ta ẹ̀kọ́lẹ̀ ṣé gbogbo àwa tá a wá kù yìí látòrí oyè lájà wa. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká nawọ́ sókè ká lè kára wa. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún. ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún. àti one. hello my dear. báwo ni. ah a kú oríire ń bíbá yìí o. ẹ o ṣe o ṣe. níbi tọ̀dọ̀ wa ń bíbá yìí àwa la gbígbó orókè o. wọ́n ti sọ èsì ìbò ọ̀dọ̀ yín náà àwa la gbígbá that's very good that's very good. báwo ni ibi tẹ́yìn náà wà lọ́hùn. ẹ wọ́n ti sọ tọ̀dọ̀ wa náà àwa náà la gbígbá irọ́ ni o èyí lè gbogbo orókè ah olúwa o ṣeun o alihamudulilayi olúwa o ṣe. o ṣeun aya mi. all right ok mo kàn ní kí sáré fún ẹ ní news yẹn ni. that's very good ẹ ká máa retí àwọn èsì ìdìbò tó kù oh congratulations to you too. o ṣe all right darling love you. thank you my dear ok Maria. rí bye ah olúwa o ṣe akóríire olúwa o ṣeun o. ní báyìí gbogbo wa ti rí i pé ní àgbègbè yìí ẹ oyè lájà òun ló gbé gba orókè. bẹ́ẹ̀ni èmi a ò ní yọ̀ sí èmi a ò ní yọ̀ sí bá a ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà ló rí èmi a ò ní yọ̀ sí èmi a ò ní yọ̀ sí èmi a ò ní yọ̀ sí bá a ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà ló rí èmi náà ò ní yíyà sí èmi náà ò ní yíyà sí èmi náà ò ní yíyà sí àjẹ káwérí bẹ́ẹ̀ náà lórí èmi náà ò ní yíyà mo kí gbogbo ẹ̀yin ará ìlú ọ̀la lápapọ̀ fún àtìlẹ́yìn àti ìfẹ́ tí ẹ fi hàn sí wa láti gbé wa dórí ipò apàṣẹ ẹ ṣé mo dúpẹ́ gidigidi àjọṣe wa kò ní bàjẹ́ o gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe nígbà tí à ń ṣe ìpolongo wípé ìjọba bí a ṣe bẹ̀rù la bọ́mọ la ó ṣe ní àsìkò tiwa a ò sì yẹsẹ̀ kúrò lórí àwọn láti pèsè àwọn nǹkan amáyédẹrùn mo rọ̀ yín kí ẹ ran ìjọba lọ́wọ́ kí ìjọba náà lè ràn yín lọ́wọ́ kí ẹ san owó orí yín lásìkò kí gbogbo àwọn nǹkan tí a kà sílẹ̀ yìí lè di mímúṣẹ. kàyéfì láre o n kò ìrì àpàṣẹ yàn dìbò yàn nílùú bòde ọlá yìí kó jẹ́ pé gbogbo wọn bá sọ kó í dépò kó ṣe bíi ti Oyèlájà yìí aha ah, ah. eh, eh, o oh, wonderful. ọ̀rọ̀ bàbá wa àfọ àpẹ́ ìṣe ló fẹ́ dàbí ọ̀rọ̀ náà òwe mímọ́ tó sọ wípé olúwa ní bí ayé òun ọ̀run bá ń kọjá lọ kínkín nínú ọ̀rọ̀ òun kò ní kọjá láláìṣẹ. bàbá wa àfọ àpẹ́ ṣe ṣèrántí ohun tó wí tó ní bò bá yá olùgbèjà mẹ̀kúnnù á dìde ṣé kìí ṣe olùgbèjà mẹ̀kúnnù rèé. ẹ̀ ń wípé ọ̀làjú ọ̀làjú ọ̀làjú ọ̀làjú ọ̀làjú lẹ̀ ń pariwo ẹ̀ dépò ẹ̀ rántí mẹ̀kúnnù mọ́ ṣé ọ̀làjú ló ní ká mọ̀ gbọ́ tí àwọn tó yàn wá sípò kò rí báyìí nígbà ayé àwọn bàbá wa àwọn àwọn àgbà wọn ń gbọ́ ti àwọn tó gbé wọn dépò ìbẹ̀rù aráàlú ó wà ẹ gbàgbé ni owó orí wọn tọrọkọ́bọ̀ wọn òun la fi ń ṣe gbogbo ohun tá à ń ṣe ọ̀làjú ti ní ká má gbọ́ tí wọ́n mọ́ ṣọ́làjú ló ní kí àwọn tí wọ́n yàn wá sípò kan di yẹpẹrẹ lójú wa. ẹ rántí o kò rí báyìí nígbà ayé àwọn bàbá wa <laughs> wọ́n dẹ̀ ń wò wá o torí wọn ó bi wá léèrè. ẹ wá kàkà kó wá di rẹ́dẹ̀rẹ́dẹ́ lójú irú àwa yìí káwọn alálẹ̀ kó kúkú pè omi sọ́dọ̀. Ah! wọ́n jì ọ́. kò ní rí bẹ́ẹ̀. God forbid kò rí kò rí báwo. Ah. Ah. ẹ wo bí mo bá lọ tán ẹ má sunkún èmi o ẹ sunkún nítorí ara yín. tó bá yá elédùà yóò gbé olùrànlọ́wọ́ dìde láàrin àwọn mẹ̀kúnnù tí wọ́n gbèjà ara wọn àmọ́ ọjọ́ bẹ́ẹ̀ yóò burú fún gbogbo ẹni tó kówó pamọ́. òun gan-an ni Elédùmarè jù ọ̀tọ̀rọ̀ lọ bá wà lọ́ra ẹ̀mí oyè lájà yìí gbogbo wọn ti gbìn sínú gbogbo wọn ti wí fún èèyàn kọ́lọ́n jẹ́ kó lè ṣe pẹ̀lú rọrùn kára kí. oyè lájà o oyè lájà oyè kì í ṣàfowórà ẹni orí bá yàn ní jẹ́ máa fi pá wa akíndú láti ṣe é á ti ṣètúkọ̀ ìlú tí ò oyè làjà o ọ̀rọ̀ oyè gbà sọ. tipa ojoyè ẹni ayé ń fẹ́ níjọba ọba tó jẹ tó fi ń lọ́lẹ̀ orúkọ rẹ̀ kò ní parẹ́ ọba tó sì jẹ tó kóyún ọ̀hún ta orúkọ rẹ̀ kò ní parẹ́ o ká ṣe rere nítorí ọ̀la ohun tá a bá ṣe yóò padà wá dìtàn. oyè lájà o oyè lájà oyè lájà oyè lájà èmo mi ṣà ẹni orí bá yàn mí jẹ ẹni orí bá yàn mí jẹ máa fi báwa máa fi tún láti ṣe é á ṣe túbọ̀ ìlú tí ò ní dànù gbọ́. oyè lájà o ọ̀rọ̀ oyè gbẹ̀sọ̀. bàbá mẹ́ra síwájú ẹ jẹ́ àṣẹ jẹ́jẹ́ o bàbá ń bẹ lápàṣẹ ìlú ká fi pẹ̀lẹ́ hùwà ẹ̀yin nípò apàṣẹ ìlú jẹ́ kò ṣeé pàǹtẹ́tẹ́ o torí bẹ́yìn bá jábọ́ ẹ̀yin ò ṣe ṣàjọ ló fi yẹ kàṣíwájú ṣe rere ẹ̀já ṣe rere. oyè lájà o oyè lájà oyè kì í ṣàfẹ́mọ́ra ẹni orí báyọ̀ ní jẹ́ máa fi páwa máa fi túláàsì ṣe é á ti ṣètúkọ̀ ìlú tí onídàrí oyè làjà o ọ̀rọ̀ oyè gbẹ̀sọ̀. ìwà ẹ̀dá kò máa jọra wọn o àṣìṣe lówó ń bẹ lọ́nà oko ìgbẹ́nu wo ti là wálé ń bẹ lọ́nà ẹ̀gbọ́n ìwà ìnà kí kò jọ tọ̀ bọ́ àṣà ìbáṣeṣe àdàbà ayé ìbárojú ayé ìbárojú. oyè lájà o oyè lájà oyè kì í ṣàfowó rà ẹni orí bá yàn ní jẹ máa fi páwa máa fi túláṣì ṣe á ti ṣe túkọ̀ ibi tí onídàáni oyè lájà o ọ̀rọ̀ oyè gbẹ̀sọ̀ ṣùgbọ́n lọ́rọ̀ yíyọ kò ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò ní parí ọ̀rọ̀ nǹkan bẹ nínú abẹ́ẹ̀tì rẹ tó bí méjì tán tó tún gbìn ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń lẹ́yìn.